bàbá wa tí ń bẹ lé ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni ká ṣe lé ayé bí wọ́n ti ń ṣe lé ọ̀run fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdẹ̀wò gbà wá lọ́wọ́ bìlísì toríjọba ni tìrẹ agbára ni tìrẹ ògo ni tìrẹ láéláé àmín.